السلام عليكم شيخ السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم أكرمكم الله bọ̀dá àǹfààní sà mo fẹ́ béèrè eh, mo fẹ́ béèrè oṣù tí ó là lénìí nílùú Ìbàdàn yìí oṣù yẹn gun òkè tó àkọ́kọ́ ni wípé ó gbó ti gòkè ju lẹ́fù ibi tó yẹ kó ti jáde lọ ẹlẹ́ẹ̀kejì ni wípé ó tún ti wá gòtò two hours sí tí ìwò ta sì tún wò báyìí òun wá fẹ́ béèrè lórí rẹ̀ pé tó bá jẹ́ oṣù ọjọ́ kejì àárín ìṣẹ́jú mélòó ni yóò lò láti rí wípé oṣù yìí ọ̀pẹ́ lóòótọ́ o fi wọlé tó bá jẹ́ oṣù àkọ́kọ́ ìṣẹ́jú mélòó ni ó lò láti rí wípé oṣù àkọ́kọ́ ìpẹ́ oṣù ẹlẹ́ẹ̀kẹta kó tó wá máa lọ gùn kó tó wá máa gùn òkè lọ sí mo fẹ́ béèrè sà. naam ah, bisimilayi wa salatu wa salam ala rasulillah ohun tó ṣẹlẹ̀ ni pé ìrísí tá a rí sí oṣù lálẹ́ yìí ìrísí oṣù ọjọ́ kẹta ni hmm. nítorí wípé oṣù òjò tí ẹni tá a fẹ́ pè jẹ́rìí tó bá jáfara ó lè mọ́ rí mọ́ hmm. oṣù ọjọ́ kejì tó bá jáfira yóò sì rí oṣù ọjọ́ kẹta ẹni tá a pè pé kó wo òkè yóò padà rí nítorí wípé yóò pẹ́ débi pé ẹni tó ṣàkíyèsí àti ẹni tí ó ṣàkíyèsí ni yóò padà mọ̀ pé nǹkan bẹ lójú sánmà. so pẹ̀lú àkókò ó túmọ̀ sí pé àkókò ọjọ́ kìíní ló kéré jù àkókò ọjọ́ kejì ló tẹ̀lé àkókò ọjọ́ kẹta òun náà tún tẹ̀lé bó ṣe pawọ́ ra wọn nìyẹn. àmọ́ ìkéde tí sultan Sokoto kí Allah ni ní dá sí lórí dáadáa ìkéde tó fi síta fún wa ni pé Tuesday ni oyin ọjọ́ àkọ́kọ́. bẹ́ẹ̀ wàyí o tí Tuesday bá jẹ́ ọjọ́ àkọ́kọ́ a ti wà ní wẹ́ẹ̀zẹ̀ báyìí oṣù tá a wá rí yìí kò jọ oṣù ọjọ́ kejì ṣùgbọ́n kò la wàhálà lọ níwọ̀n ìgbà tó ga sí wípé ohun tí ohun tí ohun tá a rí gbà lórí pílátífọ́ọ̀mù wa ìyẹn àwa tá a jẹ́ mẹ́mbà fún National Moon Sighting Committee lábẹ́ ìdarí sultan òní pé kò rí oṣù ìwà náà bọ̀ ó wá róṣù ń bò mí o. Saudi ti ka one láti ìjẹta wípé àwọn rí oṣù so nígbà tí ṣàwá ti parí láti ọjọ́ Saudi. so ìní Saudi ti ka three báyìí lénìí tí àwọn ọkà two lénìí. ok tó túmọ̀ sí pé ní Saudi Monday ni one. Monday ni one ní Saudi. So eh, thirty làwa kà ní Saudi ní Nàìjíríà. Àwọn ka twenty nine. Àwọn ka twenty nine. Nígbà tí ka twenty nine yẹn wọ́n róṣù nìyẹn. Bẹ́ẹ̀ni sà. Ìyẹn ti kúrò ní kíkà. Wọ́n rí wọ́n rí oṣù nìyẹn. Wọ́n rí oṣù twenty nine bá ní ṣàwálì wọn parí ajá sí pé wọ́n rí oṣù nìyẹn. oṣù wa sì jọ ń bára bọ̀ láti inú ìtúnu àwẹ̀ àti bẹ̀rẹ̀ àwẹ̀ wa àti ìtúnu àwẹ̀ wa ọ̀dọ́gba. now ìyẹn ọ̀wà jẹ́ ká mọ̀ wípé mistake ni yóò jẹ́ tí orílẹ̀-èdè kan nínú orílẹ̀-èdè tó dá sí pé ọ̀sán wọn òru wọn ó súnmọ́ra wọn tí ọba bá lóun fẹ́ dá dúró pẹ̀lú ìlàlù ti ẹnìkan àṣìṣe ló máa padà já sí fún so níwọ̀n ìgbà tí Saudi bá rí oṣù kò sí ní tó dí sultan lọ́wọ́ láti gba oṣù yẹn kódà kó gásí pé Saudi kì í gba oṣù orílẹ̀-èdè míì ìyẹn kì í ṣe ẹ̀rí hmm. torí pé lọ́dọ̀ àwọn ulama ìyapẹ́nu wà lórí rẹ̀ pé ṣé a lè lo oṣù orílẹ̀-èdè míì tàbí a lè lò ó àwọn kan sọ pé a lè lò ó àwọn kan sọ pé a lè lò ó ṣùgbọ́n àlékọ́ọ̀lù rọ́ọ̀jìù ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù lọ ni pé a lè lò ó níwọ̀n ìgbà tí mọ́tíláhùn wa tó ti jẹ́ bákan náà tàbó súnmọ́ra wọn. so irú Saudi Arabia àti orílẹ̀-èdè Nàìjíríà mọ́tíláhùn wa ibùyọ ibùyọ wa ìyẹn fún ìlétésù àkókò rẹ̀ ó súnmọ́ra wọn wákàtí méjì péré ni Saudi gbà lọ́wọ́ Nàìjíríà so ní ìsìn ara bí wàhálà ṣe máa ń bẹ̀rẹ̀ nu nígbà tí wọ́n rọ́sùn Saudi tí Nàìjíríà kọ̀ tí ò lò tó wá dá sí wípé oṣù tá a rí ni Eh, àwọn kan ò ní fẹ́ tẹ̀lé ìkéde sùrùtọ́ọ̀nù so ká má ran ìyapa aláṣẹ ká má ràn lọ́wọ́ so àmọ̀ràn mi fún sùrùtọ́ọ̀nù ni pé tí wọ́n bá rí oṣù níbòmíì tá a bá rí nàìjíríà eh, kò sí aburú ń bi ká tẹ̀lé. Hmm. láti lè ṣiṣẹ́ tọ tàwíìdù kẹ́límọ́tìlì mùsùlùmí pípa ohun àwọn mùsùlùmí pọ̀ níbi tó ti yẹ kí a pa ohun pọ̀ ok so irú mọ́síálà yìí eléyìí tí kódà káwọn afáyà pẹ̀lú lórí rẹ̀ eléyìí tó tẹ̀wọ̀n jùlọ ni wípé ká lo oṣù tí wọ́n bá sọ pé wọ́n rí so ní ìsìn tá rí oṣù ní ìsìn tí oṣù jọ oṣù ọjọ́ kẹta gẹ́gẹ́ bí àwa ṣe bá sábà tá a ti stọ́dì bí oṣù òjọ́ ṣe máa ń rí oṣù ọjọ́ kejì àti oṣù ọjọ́ kẹta ní pàápàá jùlọ oṣù ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn oṣù ọjọ́ kejì ò lè wọ wákàtí méjì tí ó fi lọ. èmi ò tí ì kó dá sí pé yóò wà wọ wákàtí méjì then kò sì ní gòkè dáadáa tó oṣù ọjọ́ kejì oṣù ọjọ́ kejì kò ní gòkè tó oṣù ọjọ́ kẹta oṣù ọjọ́ àkọ́kọ́ náà kò ní gòkè tó oṣù ọjọ́ kejì oṣù tawárì oṣù tó gòkè ni ó gòkè. ẹsẹ̀ ní ìsìn ọ wá kakuléètì one hour fifty five minutes. one hour fifty five minutes. ẹ̀yọ́ inú fi inú fi ló wọlé tán báyìí báyìí ó ti wọlé báyìí. ohun tó súnmọ́ ni pé kó tún ju àkókò ń lọ nísìn ni pé oṣù ọjọ́ kẹta yóò ti yọ síwájú kóòrùn tó wọ̀. okay okay okay. ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣàkíyèsí ẹ̀. nínú nínú nínú experience mi pẹ̀lú ọ̀rọ̀ oṣù ó ní pé oṣù ọjọ́ kìíní yóò yọ lẹ́yìn ìgbà tí oòrùn bá wọ̀. oṣù ọjọ́ kejì yóò sùn másìkò tó òrùn fẹ́ wọ̀ hmm. oṣù ọjọ́ kẹta táàmù yóò mọ fàsẹ́yìn sí ni so oṣù ọjọ́ kẹta o àbíké ni mo ti gbé fúnra wọn o oṣù ọjọ́ àkọ́kọ́ tó bá hmm. lé oòrùn oòrùn yóò ti wọ̀ oòrùn ó ti wọ̀ kó tó lé. Okay. oṣù ọjọ́ kejì oòrùn náà ti wọ kó tó lé ṣùgbọ́n oṣù ọjọ́ kẹta yóò ti lé síwájú kóòrùn tó wọ̀. so bóyá táàmù tí wọ́n ṣàkíyèsí ẹ̀ sí lẹ́yìn ìgbà tóòrùn wọ̀ tán lọ tó rí àbí. bẹ́ẹ̀ ni ah, ti yọ bífọ́ kóòrùn tó wọ̀. yóò funfun yóò bá sánmà funfun débi wípé èyàn ò ní mọ̀ pé ó wà ń bẹ̀. Hmm. so ṣàkíyèsí ẹ̀ ní oṣù míì oṣù ọjọ́ kẹta ti máa ń lé before kóòrùn tó wọ̀. so pẹ̀lú ń well àmọ̀ràn méjì máa mú wá lórí ẹ̀ àmọ̀ràn àkọ́kọ́ ni wípé ká sì dúró sórí tí sùrùtọ́nù sọ gẹ́gẹ́ bí aláṣẹ wa. àmọ̀ràn kejì ni wípé kí sùtọ́nù kó wòye sí oṣù orílẹ̀-èdè míì láti lè dènà ìyapa torí pé ní ìsìn ẹ̀ tí wọ́n bá fi lè bẹ̀rẹ̀ àti ṣe láti búdíkọ́ádà wọ́n tún ṣe àṣìṣe yẹn wọ lólùhíjà ìgbà náà láwa máa gbọ́ wípé àwọn kan o wọ́n tún ń pa ẹran o ní ọjọ́ àràfà tó sì já sí wípé kò sí tó tì wá lọ síbi kí wọ́n pẹ̀rún lọ́jọ́ àràfà pẹ̀lú bílù ẹ̀ ti súnmọ́ra wọn. so wallahu a'lam. jazakumullahu amin wa antum fa jazakumullahu khairan. amin ya Allah.